wàhálẹ̀ kejì wàhálẹ̀ kẹta tójú yẹn ò bá fọ́ rabaraba lọ́wọ́ máa wò ọlọ́run ṣàánú ojú mi ti wó rabaraba báyìí ọjọ́ wo ni gbogbo ìṣòro máa dọ̀kọ̀. olóko fi ṣorí tí náà kí mi ò fi ṣorí báwọn ọkùnrin ṣe ń gbé mi náà ń gbé mi jù sílẹ̀. bàbá wọ́n change mi bí pé change channel ni ó ti sún mi ọjọ́ ń lọ lórí mi ẹ bá mi wá nǹkan ṣe sí i. bèyí ṣara bó o ti ń sọ báyìí tí mi ò di ibi tó o sì sọ dé ọ yé mi kọjá bẹ omi ibi náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kàn níwọ̀n ìgbà tó o tún ti fi etí mi tó eléyìí yóò dópin hmm, èmi mo sọ bẹ́ẹ̀ hmm, èyí ò dàbí sẹ́yìn tí gún fi ṣọ ah, ẹ ń bá ọmọ mi tẹ́lẹ̀. bàbá ẹ bá mi wá nǹkan ṣe sí kó tó di pò pẹ́ mo pé ilé obìnrin ò kí ń pẹ́ ṣú ẹ ṣáà rí i pé mo ti ń change báyìí bàbá ẹ ṣàánú mi. má bọkàn jẹ́ má bọkàn jẹ́ lọ rẹ balẹ̀ ẹ sórí ohun tó wàá ṣe fún mi báyìí láti wákàtí yìí lọ èyíkéyìí tó o bá tún ti rí nínú àwọn ọkùnrin tó tẹ́ ẹ lọ́rùn eré tètè tètè mọ́ bọ̀ wàá fi tó ń létí tètè mọ́ bọ̀ wò mí àwọn èèpẹ́ ní sáà kékeré o tètè mọ́ bọ̀ wàá fi tó ń létí èyí <laughs> ò ní bọ́ mọ́ èmi mo sọ fún ọ bẹ́ẹ̀. bàbá ṣé kò jù bẹ́ẹ̀ yìí. Ah, ah, ah. máa kọ́ yín lára láìpẹ́ máa kọ́ yín lára very ẹ wo bàbá ẹ jẹ́ kí n fún yín lọ́wọ́ tẹ máa fi ra káàdì sórí fóònù. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí bẹ́ẹ̀ ntì ẹ́ rí gbogbo ìgbà náà lọ́ọ́ máa náwọ́. kò ní tán bẹ́ẹ̀ mọ́ gbàgbé o. sọ pé ìwọ ló wá múnú bí mi sá fún ọ̀pẹ mi kì í fẹ́ lú ẹ̀ tó bá ti bí mi nínú ó yẹ ni máa wúrú wà tí mo wú ni máa wúrú wà tí mo wú fún ẹ ni máa wù fún ẹ but now ìyẹn ti lọ nìyẹn ìyẹn ti bá ìyẹn ti bá ẹkún lọ nìyẹn ká máa rẹ́rìn síra lókun sí náà àsìkò eré ni a wà báyìí gbogbo jagbajantis àti dọ̀tí tó kú wọ̀nyẹn ó yá mo dànù. ọlọ́run mi bá omi mi lè ṣe kókó lálẹ́ yìí kò ní sùúrù kó dárò làmì lè ṣe o. so tún ti bẹ̀rẹ̀ sọ́dọ̀ ká bẹ̀rẹ̀ ra tó àbí. bọ́ kí ní jáde lẹ́yìn ara ara ara ro ẹ ara ro fẹ́ fi ṣe ni àbí wọ́n ló fẹ́ bá mi ṣe ni èmi kọ́ mo fẹ́ bí ẹ̀hún ni ó yà bọ̀ bọ̀ bọ̀ kì í kíákíá jáde. kí n bọ́ bẹ́ẹ̀ kí n bọ́ fúnra mi ṣe ń bọ́ ṣe ń bọ́ bàrà lóru mímọ irú iṣẹ́ rẹ̀ yóò àrọ́ ti pé gbogbo fún tó yìí kò dáa. kò dáa mo ti gbọ́. ah mo ti gbájú o. mo lè ní sùúrù lè mú náà ni mò ń bọ́ yìí. ó yá ó yá bọ́. ló fẹ́ gbé àná. kò bọ́ mo ti o. kò bọ́ mo ẹ̀ ti dà bẹ́ẹ̀ ètò dà ètò jà jù ló ti bọ̀ gbogbo tí wọ́n rí ló ti ló ti kó síta yẹ bẹ́ẹ̀ parí ètò kù. That is how I spend all my nights with you. ọ̀rọ̀ tí ó tọrọ ni Túndé máa ń sọ di ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ tí Túndé bá wọlé tí mi ò ti sùn wàhálà ni tí má tún ti sùn tí mo fi pẹ́ bá mi lájọṣepọ̀ tí ó bá ná mi lálùbọ̀ ààrẹ ò kí ń balẹ̀ ọ̀rẹ́ mi ti sú mi ti sú mi ti sú mi. ọ̀rẹ́ mi ṣé adúrú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀rọ ah. hm. ọlọ́run máa ṣàánú wa jóná ẹ ṣì ti ẹsẹ̀ kan bọ odò òní fàá tẹ́ bá wá tì kejì bọ̀ ń kọ́ ọjà rẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ tí ì gbéra yín sílé òun ni wàhálà pọ̀ tó yìí tó bá wá di pé ẹ má rí nǹkan kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àdúrà mi ni pé kọ́lọ́run tó kó bá mi ti rẹ níbi tí ṣòro bá pọ̀ ju onílé bọ́ sí. Ah, mm, mm, mm, ah tuntun ni ọlọ́run fẹ́ ṣá má fi ẹnu ara ẹ sọ̀rọ̀ òdì sílẹ̀ o ẹ̀mí kẹ̀ ọlọ́run ní jẹ́ kó láì mi lọ wo ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó torí ọlọ́run ọmọ kékeré ara ẹ ní ọ̀run mo fẹ́ kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ṣó ti yẹ ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a lè sí pẹ̀lú òkú ẹ̀ aago tó lu méjì ó ń bọ̀ wá lu méjìlá jọ tó lọ náà sórí gbogbo bó ṣe ń sunkún yìí mi ì má wàá torí ọkùnrin kó wá lọ kọ́ ilé àrùn sí rẹ lágọ̀ ara ṣó ti gbọ́ jọ̀tún ọ̀gbọ́n èmi nígbàgbọ́ wípé ní agbára ọlọ́run pẹ̀lú àdúrà ọ̀rọ̀ tó wà lẹ̀ ó máa níyànjú. tó bá dẹ̀ máa fi jáde wá lè jẹ́ kí n mọ̀ kó máa pẹ́ níta mo gbé fóònù ẹ̀. Ah, John, kí ló ṣẹlẹ̀ ta ló ń pè tó kọ̀ṣọ́? Túndé ni. Ah, Túndé kẹ̀ but orúkọ ẹ̀ ò ṣó níbẹ̀ náà. mo ti delete number ẹ̀ tipẹ́ mi ò mọ nǹkan tó tún wá ń sìn. èyí bọ̀bọ̀ náà máa láyà gan ó tún ní gọ́ọ̀tì láti máa pè ẹ́ <laughs> ó wá lóhun Túndé kò bá má dé títí láéláé wàhálà òun àtàwọn fámílì ẹ̀ nìyẹn èèyàn jákujàku bí ìtì ẹ̀ láìkè kọkùnrin wà kó máa ná obìnrin. Ah. èmi ò tiẹ̀ mọ nǹkan tó ń wá mi ò mọ nǹkan tó tún ṣẹlẹ̀ ń báyìí àbí kí ni mo rà nígbà mọ̀ bọ́ ìtì mi sanwó wo wo wo ọ̀rẹ́ mi ò ń gbé ọ̀rọ̀ ti ẹ̀yìn kúrò lọ́kàn ṣó ti gbọ́ jẹ́ kí n padà lọ sí kitchen kí n lọ pẹ̀lẹ́ ṣó ṣáà wà ókè ṣá. mo wà ókè mo wà ókè. ti dópin ẹ kó wa lọ nípa wa lọ kúkú ọkọ. arábìnrin yìí máa ti dènà. kí ló ṣẹlẹ̀ tí o fi gbà fẹ́ fọtí ṣe rẹ léṣe ni ẹ́. ọ̀rẹ́ ó ti sú mi ó ti sú mi sẹ́mi nìkan lọkùnrin tó wà nílé ayé mi kí ló dé tí ọlọ́run dá èmi tí ò dá mi pé tó wá fi àtijẹ àti mú mi tó wá fi sábẹ́ obìnrin wọn náà máa wo ọjọ́ orí mi tó yẹ kóbìnrin sì máa bọ́ mi kó máa gbọ́ bùkátà lórí mi sọ fún mi ìwà ni kí n má ronú mi ò mọ nǹkan tó mo mi ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ bí mo ṣe wà ó ti sú mi. gbogbo ọtí tó mú yóò solve problem ẹ kò solve problem ẹ kò ṣe nǹkan kan nínú problem ẹ ẹ tó bá kówó tó fi mọtí tán sìn tó bá mọtí ọ̀hún náà tán tó dá lójú ẹ problem ẹ ṣì wà nílẹ̀ kò solve anything this is not the solution o ní láti lọ jókòó ká ronú ta ẹ fẹ́ solve gbogbo problem tó wà ní ní ọ̀rọ̀ ẹ báyìí ni but ìyàn tí ẹ ṣe wàhálà ibi kọ́ lọ yín àti máa máa sọ gbogbo yẹn jẹ́ ká lọ́lé jẹ́ ká máa lọ́lé èlò ń dúgbọ́ tí o mú. mi ò tiẹ̀ lè sọ iye mo kàn ń mú lọ mi ò lè sọ iye tó jẹ́. túnde kan mọtí lọ gba olúwa di gbogbo lè. ẹ ẹ ń bá mọ̀. Вот. И... My darling, it's good to have you back home. Mm. <laughs> it's good to be back home. Yes, I miss you. I miss you more. Mm. tí mo fi gé ẹ jẹ tó bá tún fi ọwọ́ ẹ̀ kàn mí tí bá fún ẹ ní fọ̀ láfẹ́ wa ló ti máa dúró. Ah, ah, o tún bẹ̀ mí ẹ eh, mo ní gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ bọ́ọ̀lù ẹ̀ ń ṣe kí ni òun ò trọ́bù ó yí ẹ tí màá ti kúrò ń bí kò sí kí ni kò sọ̀rọ̀. kí ló what is it You're lost in thought what is the problem. Um, ọ̀rọ̀ ilé ayé yìí ni ilé ayé yìí ó yẹ kéèyàn ro ibi téèyàn ti ń bọ̀ ibi téèyàn bá dé kéèyàn tún lè gbáradì fún ibi tó ń lọ. ọ̀rẹ́ mi kí ló wà ní tó ìwé ọ̀rọ̀ ilé ayé tó ń rò. ṣé bájọ wà ń tà ń sìn tínú wa ń dùn tí gbogbo àjọ ń rẹ́rìn ká dẹ̀ wọlé mi báyìí sè ó ti sáré wà mọ́dì ó ti ń ronú gbogbo nǹkan tó bá ń bother mind ẹ̀ I think you should take it easy on yourself because nǹkan tó ń ròyìn sè òun ló jẹ́ kó mi lé sí ẹ lójú kí ló wá dé kí ló ṣẹlẹ̀ lẹ́nu sí kí ló lè tó yìí. I'm fine like ẹ kú àmójúbà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ lọ ṣe nǹkan ní ilé kí n sáré wọlé. ẹ jẹ́ kí n wọlé mo fẹ́ sáré lọ ṣe nǹkan. She will be fine. How have you been? Well, managing myself miss me? I miss you like crazy. Èmi òdìdí onílé ọlọ́mọ. Èmi ni mo wá di ẹni tó ń wọ̀ káàkiri bí ẹyẹ. Gbogbo ẹgbẹ́ mi ló sì lọ lé ọkọ. Kàkà kémi rọkọ̀, gbogbo àwọn tó ń kẹnu sí mi kẹran má jẹ lé mi gbogbo wọn. mọ̀ pé mo níṣòro lóòótọ́ ni mo níṣòro àmọ́ ìjọ́wọ́ níṣòro yìí máa dópin ìjọ́wọ́ ló máa dópin sọ. Ah. sọ̀rọ̀ máa Abíọ́lá Adékúnlé <laughs> o ò lè bìlíìfù pé òun àti Táyọ̀ wọ́n pàpà fẹ́ fẹ́ra rẹ̀. o mi ni. honestly wọ́n ti fẹ́ ṣe wedding <laughs> o ti o rántí gbà yẹn bó ṣe máa ń lérí pé sẹ́ẹ̀ ah Táyọ̀ èkúrọ́ lalábàákú ẹ̀wà kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ òun àwọn máa lora àwọn gbóni tí mo wá yín mú síbẹ̀ pé ìwọ abọ́kùnrin kan ní <laughs> gbogbo bá kúrò ní school sí i a máa gbàgbé ara wa ni wo èmi tiẹ̀ ti pé gbogbo kùrùkẹrẹ tọ́jọ́ ń ṣe ń gbà yẹn náà bó fúnra wọn lóyún ọmọ padà fẹ́ra wọn náà ni so kò tiẹ̀ i'm not really surprised like. Ah. èmi ò rí bẹ́ẹ̀ o honestly èmi ti believe pé òkè bá ṣe ṣe tán yẹn oníkàkọ́ máa gbàgbé ara wọn ni mo ṣe ń gbọ́ ní recently ni pé wọ́n náà fẹ́ ṣe wedding ah mo ní tọ̀ kò sí wàhálà ẹ wo tí aṣọ bá ṣáà ti rẹ́dì àtàìvì ẹ̀jẹ̀ káwa mú àbá àyà má sọ ni àbí ká lọ ṣe old student association <laughs> bóyá àwa gan mọ ara àwọn tí wàá ń gbà ẹ. Ah, mo ti gbọ́. <laughs> èèyàn kan wà níta wọ́n ń béèrè yín. ẹ ẹ béèrè mi. bẹ́ẹ̀ ni mà. lóru yìí bọ́ mi ò expect anybody lóru yìí kí náà ti porúkọ. wọ́n ní Túndé láti Abẹ́òkúta. Túndé. bẹ́ẹ̀ni. kí ni Túndé wá ṣe mí. Ah, ah, ní sùúrù fẹ̀yìn ṣara fẹ̀yìn ṣara. Túndé Túndé Túndé. Túndé kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ń bí ìwọ ọmọkùnrin kí ni mo rà nígbà ẹ̀ tí mi ò sanwó òdejò dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ mo ní mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ kó fi mí lẹ̀. Ah, fèsì ara má ṣe bẹ́ẹ̀ ó má jẹ́ kí n tẹ̀ àtìgbà tí mo ti ṣe nǹkan tí mo ṣe yẹn mi o wá òkè mi o wá òkè rárá mo tún pàgé o tún gbágo mi tó fẹ́ pa mí ní jọ torí ọlọ́run wo mo fi ń dẹ lójú pé eléyìí tí mo ṣe yìí tí bá tún ṣe mí nǹkan tó bá wù ẹ́ kò fi mí ṣe jọkọ fún mi lélẹ́yìí torí ọlọ́run. èṣù ló ṣe é àbí ṣó wá réṣù yẹn ó máa kọ̀ntínú láti máa ṣe é ni ó wá wọ ẹni tó máa ṣe é mọ́ ẹni tó bá tún bọ́ sí páńpẹ́ lójó máa ṣe yín mọ́ èyí méjèèjì lójó máa ṣe yín ṣó wá rẹ́ mi o èmi àti ẹ end of discussion ọ̀rọ̀ wa ń sìn ó ti end mi ò ṣe mọ́ ọjọ́ bá mi bẹ̀ mo ní mi ò ṣe mọ́ ah. mi ò ṣe mọ́ fífi lọ́rùn lẹ̀ ní ìṣọ́lá. ọkùnrin fúnlẹ̀ ọkùnrin ẹ wo àfi sùúrù lọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan um, ẹ fọkàn yín balẹ̀ èmi máa bá a sọ̀rọ̀ ṣe ti gbọ́ mo lè nígbàgbọ́ pé mo máa gbọ́. Mojísọ́lá jọ torí Ọlọ́run Ọlọ́run ní da ilé àti ọ̀nà ìwọ náà rú sórí tó ń dùnnú gbèsè ayé ẹ Ọlọ́run ní fi kòrò sí i èṣù lélẹ́yìí èṣù ní ẹjọ́ mi kọ́ jọ tó yọ náà bá mi bẹ̀ má jẹ́ kó sá lọ jọ. ẹ mú nǹkan ẹ màá bá yàwó yìí sọ̀rọ̀ ṣe ti gbọ́ mo dẹ̀ nígbàgbọ́ wípé o máa gbọ́ ọ̀rọ̀ ẹ máa níyànjú. ó dẹ̀ máa gbọ́. a máa bá a sọ lágbára ọlọ́run ó máa gbọ́ bóyá kẹ máa wá lọ báyìí torí ilẹ̀ ti ṣú. kí n máa lọ a má jẹ́ kí n lọ jẹ́ n dúró síbi kó sáré bá mi bá sọ̀rọ̀ ah. ọkàn mi á lè balẹ̀. irú ọ̀rọ̀ báyìí kò ń ṣọ̀rọ̀ tá a máa sọ ní kánjúkánjú a máa ní láti take time wá láti sọ ni kó lè níyànjú dáadáa ẹ mọ nǹkan um, tó bá ti di àárọ̀ ọ̀la lágbára ọlọ́ọ̀ máa pè é mo dẹ̀ nígbàgbọ́ pé tí n bá máa pè ọ̀rọ̀ yìí máa ti níyànjú ìròyìn ayọ̀ ni màá fún yín. o ṣe o ṣe mi dúpẹ́ ah, tí màá tètè rí kó ẹ lọ́la màá pè fún ara mi Forgive us our trespasses as we forgive those who trespass against us. That's what the Bible says ẹ̀dá kan ò lè rí ìdáríjì lọ́dọ̀ ọlọ́run ọba láì ṣe pé òun fún ẹ gan ó dáríjì ọmọlàkejì ẹ tó ṣẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló le tó yẹn mo wá sí bíbá ẹ lálẹ́ àná mo kànlẹ̀kùn títí títí títí tí ò ṣílẹ̀kùn ah! arákùnrin yìí ó ti feel remorse fún nǹkan tó ṣe òun fún ẹ gan pàápàá ó ti regret gbogbo actions ẹ pátápátá òun gan blame ara ẹ̀ ni ó ní láti rí wọn lálẹ́ àná bó ṣe ń kábàámọ̀ gbogbo nǹkan tó ṣe please forgive him forgive him forgive and forget everything ó mà ga ọ èèyàn asọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ́ but why are you so inconsistent ìwọ tó sọ pé ẹ eh, kí Túndé máa lọ́tọ̀ kémi náà máa lọ lọ́tọ̀ ló tún wá sọ pé ẹ kí n dáríjì nsìn lẹ́nu ẹ well ní tèmi o títúndé bá ti ń gbà báyìí èmi á máa gbà báyìí mi ò tiẹ̀ fẹ́ ní nǹkan kan bá ṣe mọ́ láì no kò tiẹ̀ lè work ah, ah fèyí ṣàrà ah, ah, à ń ṣe lọ́wọ́n ọba ó ń dáríjì wa à ń bèlè tà sí àwọn èèyàn ah jọ torí Ọlọ́run ṣé ìwọ ti rí ọkọ àti ìyàwó kan tí wọn kì í bára wọn jà ni ahọ́n àti eyín bọ́n ṣe close tó wọ́n máa ń bára wọn jà ẹsẹ̀ wa tó ń wo àtẹlẹsẹ̀ òun ló close sílẹ̀ jù wọ́n ń bára wọn jà nítorí pé ẹsẹ̀ máa ń kọlẹ̀ ábìlìtà sí àwọ̀ èèyàn jọ́ta bá jàjà kan tá a bá parí ọjọ́ wo la tó fẹ́ jà mẹ́ẹ̀ kò yẹ kó le tó yìí eh please all I am asking from you is that you should forgive your man please eh àbí èèyàn ò lè wá láti odidi Abẹ́òkúta ní òru yẹn tí ò bá ṣe yí pé ó ní nǹkan kan tó rí lágbẹ̀dẹ Túndé tó ń lu irin lójú kan ó ní nǹkan tó ń wá sórí nǹkan tó dẹ̀ ń wá yẹn ó yé èmi tí ò bá yí ẹ ah, ah, ah, fi ìṣara agídí ẹ̀ ti pọ̀ jù

no no no tell me ṣé ìwọ náà ò lè ṣe ọkọ ẹ níjọ́ kan ìmájì kó wọ́n jẹ́ pé òun ló wá yà nígbà tó wá sọ wípé òun ò ní dáríjì how would you feel. okay ọ̀rọ̀ ẹ ti yé mi i think i have overstayed my welcome. ah uh, you know i know what to do mo mọ nǹkan tí màá ṣe. ọ̀ ọ̀ wọrí ọ̀rọ̀ ti yé mi. ṣẹlẹ̀? Fisa. Ta ló bèrè? Mo fẹ́ wá bẹ́ẹ̀ ni. Mo dá mi lóhùn. Mi ò rántí pé mo invite wá sí ilé mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá? Kí ló wá wá? Mo fẹ́ rí ẹ, mo fẹ́ wá bẹ́ẹ̀ ni. Fún kí ni? Fún àwọn àṣìṣe tí mo ti ṣe láti. A ní pé ta ló invite wá sí bí? Kí ló wá ṣe? Mo mọ̀ pé o invite mi. Mo kàn ní láti wá bẹ̀ torí mo mọ̀ pé mo ti ṣẹ̀ tó lọ́hùn. Jọ tó lọ́hùn kan aláwọ̀ mi kí n kọ́. Ó mi. Young man, look here i'm done with you. Ah. kò lè sí nǹkan kan tó lè pa èmi àti ẹ papọ̀ mọ́. fi sára jọ torí ọlọ́mọ sí bẹ́ẹ̀ ni. sórí ah, ọ̀hún tiẹ̀ wá dá sí time tó wáyé àǹfààní wà fún ẹ gbogbo àwọn pàǹtí tó kú sínú ilé yìí kò lọ́kọ torí tó bá padà wá àǹfààní lè má sí fún ẹ o Túndé má bẹ̀ mí lẹ́bẹ̀ ìjàjọ́ torí ọdọ wò ó mi ò lè pariwo mi ò lè pariwo o tó bá ṣe tọkọ máa lọ kó ṣì dàrú. Sara. Ó dẹ̀ jọ torí ọ̀nà mi Sara jọ náà. ọ̀rẹ́ ẹ̀ kọ̀ déédé gbẹ́rù ó dẹ̀ lóhùn lọ sábẹ́kúta láì dágbére kí ló ṣẹlẹ̀. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o kò ń ṣe pé kàn déédé gbẹ́rù ó padà sábẹ́kúta báyìí ó receive call kan ni wọ́n náà ní meeting kan tó fẹ́ ṣe ní ọ́fíìsì wọn ó dẹ̀ wà very urgent torí ẹ̀ ló ṣe padà ẹ mọ̀ àwọn contractors àmọ́ bóyá nǹkan kan ti sáré ṣẹyọ báyìí àbí nǹkan she had to go back. That's all. I understand. Idisha ni láti mọ money lọ́lẹ̀dọ̀. Yes, sir. Nko wa amazed But all the same, there's always another time. Yeah. This one that you're so glued to this novel, what is it about? detail ló dé kí ló ṣẹlẹ̀ okay okay okay okay i'm coming i'll turn back now i'm coming. wọ́n lọ ló gbèjà ìyàwó lélẹ́ báyìí ló máa ṣàánú rẹ̀. What's this? Go through it. transfer letter. ṣé torí èlò ṣe wá pè mí ní pé ìjayà báyìí. ṣé kò tó ń torí ni èwo ni transfer tí you expect now tell me how do I cope. Ah, my darling ah, my dear you will cope good news Lily. Now. Hey hey hey! I am já nígbà tó pè mí mo rò pé nǹkan kan ṣẹlẹ̀ ni ọkọ mi nǹkan tá à ń béèrè fún we asked for this ọlọ́run lè ti gbàdúrà wa ẹ ẹ ẹ ọlọ́run máa ṣe wọn láti sales manager branch kan lọ sí head of operations branch bọ̀mí. Maja, this is good news. I am not saying it's no good news. I am asking how do I cope? Ṣé báwa la máa ń tọrọ ìgbéga ìgbéga lójoojúmọ́? Ọlọ́run dẹ̀ ti dáhùn àdúrà wa, ó ti fún wa ní ìgbéga. Now, have you said thank you, Lord, for this? Have you? Thank you, Lord. Good. Good. Nínú gbogbo nǹkan, Ọlọ́run sọ pé ká máa dúpẹ́. Nítorí pé ọpẹ́ ló ń láti máa dúpẹ́. ga báyìí o ọ̀rọ̀ àwọn oníṣẹ́ èṣù yìí mà wá le o àbí ìnà kò dàbí àwa entrepreneur ẹ kí la máa ṣe báyìí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ um, just give me five minutes jẹ́ kí n bá agent mi sọ̀rọ̀ then I'll get back to you okay. okay ó mọ nǹkan eré àbò lẹ fẹ́ sí náà. all right all right no problem. Don't worry, I'll get back to you. Okay, Oshe. Wow, this is serious. Hello, how far? ọ̀rẹ́ mo ti pe agent yẹn o. ok. ó dẹ̀ sọ fún mi pé ilé méjì ló wà nílẹ̀ for now. ok. ẹ tí má ṣe tán sìn because uh, mo ń lọ sí meeting tí má kúrò meeting yẹn màá pè sódà èmi àti ẹ máa jọ lọ wò ó màá lè wo eléyìí tó wà òkè jù nínú méjèèjì. àwọn ohun gbogbo ọ̀rẹ́ mi ìwọ fi gbogbo description yẹn sílẹ̀ mo ṣàmọ̀ yìí pé òun ò lè bá wa wá nǹkan tí ò dáa. ọ̀rẹ́ má wọrí màá tún máa pè é. 好，来，老师，来。 lágbára. ẹkún àtìlé bọ́ sílé ilé àtúrà o àmì o. ìwọ ní ká dúpẹ́ fún fún support ẹ you know because if not for you àbá má rí gbogbo bí tá a gbà yìí gbà with ease so sorry. èmi tí mo sì ní pé kí n tẹ̀ wá bẹ́yìn pé kẹ́ má bínú pé mo pẹ́ kí n tó wà ah, ah. bínú bíi ti báwo ọ̀rẹ́ mi àbínú ah, wo ìwọ gangan báyìí òun ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ thank you very much ìwọ tí mo ní ní mo sàn ní mi ìfi mu kíkan ah ó ṣe gidi gan ni ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà ẹ̀ ṣe ọ̀rẹ́ mi ìgbà wo ló wá lọ sí èkó báyìí ah, ìgbà wo ni màá lọ sí kẹ ó dídí kan gbáko ó ní màá lọ bíbà kí n tó lọ ah, ọ̀rẹ́ mi ó máa tọ́sẹ̀ kan kí n tó padà o mo fẹ́ faramọ́ kọ mi dáadáa ah oh mo jẹ́rìí ẹ̀ <laughs> so kó gbogbo ilé wa ni ah mo kó wa tilétilé mi o wo fẹ́ ṣàjọ tó yọ lọ ẹ̀bẹ̀ kékeré kan ni mo fẹ́ bẹ̀ jọ ojú mi dojú ẹ o ọkọ mi o ṣàmọ̀ pé kò rí lè mọ ibì kankan mi báyìí ṣàmọ̀ wá bá mi yọjú sí i ní gbogbo ìgbà jọ tó yọ lọ́hùn kó má jọ òun nìkan nílé ìyẹn kéré ìyẹn kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe <laughs> mo ti bẹ ah, ẹ má wọrí. mo ti ẹ trust ẹ Hello, my love. What's up? I'm fine. You won't come? báwo dear. díẹ̀. kí ló hmm, okay i'm just missing you. i'm missing you too. fèyí ṣara ń kọ pé ó ti ń ah kó wà. Cool àtọ́jọ́ tí wà á ti ẹ má ti wá sọ́dọ̀ mi màlẹ́mí ti rí gbẹ̀yìn ìmọ̀ rí láti gbẹ̀yìn. kò wá látijọ́ yẹn dàbí tiẹ̀ kò dàbí love tiẹ̀ náà mo tẹ́lú discharge ní orúkọ too much jẹ kó ṣáà get out kó jẹ́ kí Yeah. lè yé kó lè jẹ́ kí lè kó lè jẹ́ kí o lè lọ kí ló ṣe should hmm? continue. Continue what? Abẹ́lẹ̀ Jayọ̀. Mr. Tunde Williams sir ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo àwọn ìlérí tí ẹ ṣe fún iléeṣẹ́ wa yìí á wù mí kí ẹ mú ìlérí náà ṣe nítorí pé tí ẹ̀dá tó bá ti ṣe ìlérí ó dáa kó máa mú ìlérí ṣẹ ni ẹ wá wò kó ń ṣe nítorí ìní yìí ó dàbí ọdẹ tó pa ẹran tó wá ṣe ètùtù torí èmi kọ́ nítorí ọ̀la ni ẹ ṣé gan sá mo fi ń dá yín lójú pé orúkọ tí ẹ mọ̀ mí sí tó jẹ́ Túndé Williams mi ò ní fẹ́ kó bàjẹ́ nílé iṣẹ́ yìí àti níbi gbogbo sẹ́ríkì tó wá síbí gbogbo ìlérí tí mo ṣe àti gbogbo nǹkan tí mo sọ fún yín pé màá ṣe fún ilé yìí tí mo kọ sínú pòpósà mo fi dá yín lójú pé gbogbo ẹ̀ pátápátá ni màá ṣe màá tún wá jọ ilé iṣẹ́ yìí lójú àwọn nǹkan míì tí ò sínú pòpósà yìí màá tún wá ṣe tó jẹ́ pé ó máa jẹ́ ohun ìwúrí fún yín pé áá ah, ah, bọ̀bọ̀ ìmọ̀ iṣẹ́ ẹ̀ níṣẹ́ ẹ má rí sa a surprise yín lọ́nà tó dáa. please don't let us down. no problem sir. tí ẹ bá ti kú òbí ẹ̀sìn ẹ máa try láti dé ọ̀dọ̀ accountant nísàlẹ̀ ó máa fún yín ní fifty percent check. Oh, ẹ ṣe kò sá. tí ẹ bá ti wá parí iṣẹ́ àbáláṣe. ẹ ṣe kò sá. congratulations once again. thank you sir mo lè máa lọ. ara ẹ̀ sá. fàlera rẹ lórí náà rè o ṣojú rẹ ti já. àfọwọ́fà rẹ rèé o máa mójútó adájọ́ adájọ́ ni o adájọ́ nínú obìnrin pọ́n. Ah, ṣe kékeré owó ẹ dẹ̀ ní tí ẹ bá rí owó yẹn lọ́wọ́ ẹ ẹ nílé complete contract tẹ́ ń ṣe lọ́wọ́ yẹn. mi ò lè parí ẹ because owó tán fún mi yẹn owó yẹn kéré gan nítorí pé kí ni first time tèmi àti wọn jọ máa ṣe business papọ̀ ni ìdíná ṣe wò pé kí n lọ wá owó kun tí bá parí gbogbo iṣẹ́ tán gbé fún mi wọn náà máa transfer ògbó mi sákàǹtì mi mo wá wò pé kí ni mo fẹ́ ṣe ìyàwó mi náà ni olùdúró tì mí àsìkò tàdé wáyé ládẹ́ ń jà yìí mo pagópagó ẹ̀ kó gbé mo test ẹ̀ kó tiẹ̀ reply ẹ ó dẹ̀ sọ fún mi pé òun ò ní nǹkan kan mi mọ́ kó dẹ̀ síbi tí mo lè lọ mo sì wò pé ó bẹ́tà kí n bẹ̀ so that màá lè rówó jáde mo dẹ̀ mọ̀ pé kò ní gbà tí n bá bá sọ̀rọ̀ mo sì wò pé ta ló lè bá mi bá sọ̀rọ̀ tó máa gbọ́ pé kò jẹ́wọ́ rẹ̀ jọ ṣàánú mi bá mi bẹ̀. ẹ wo ọkùn túndé ọ̀rọ̀ ìyàwó yín ò yé mi mọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí o mi ì tiẹ̀ understand rárá àti rárá torí kò gbé kóòtù èmi náà mọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí gbogbo bí mo ṣe ń pè kò kí ń gbé kọ́ mi wọ́n dẹ̀ máa ń bá fún mi pé òkè ó ń rí gbogbo miss calls yẹn kò dẹ̀ lè pè mí padà even ọkọ mi gan tọ́jọ́ wà lábẹ́òkúta tí mo sọ fún pé kó máa bá mi yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkọ mi ní pé láti ọjọ́ tí ó ti wá sí ilé òun láàsì tí gbogbo wájọ wà ń bẹ̀ kò débẹ̀ mọ́ láti gbà mi mi mi mi mọ whereabout ìyàwó yóò mi mọ movement rárá àti rárá. sótún bẹ́yìn náà jà ni. àjà àjà o mi kàn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí omi ìmọ̀ wáì tó ṣe decide láti má bá mi sọ̀rọ̀ mọ́. ó <sighs> o ọ ọkùnrin tí lè kílẹ̀ wá fẹ́ ṣe báyìí. kò yé mi náà o torí tí mo bá sọ pé ó yé mi rán ni mo pa ìyàwó mi náà tí mo lè gbọ́kànlé òun ló torí bó ṣe rí yìí àyàfi bóyá tí o bá lè bá mi wá alternative látọ̀dọ̀ ẹ̀ two weeks ni màá dá padà. ẹ wo ọkùnrin tí lè mi è kí ń ṣàjèjì wa ọlọ́run bá mọ̀ pé tí n bá ní owó yẹn lọ́wọ́ ní bá ṣe ń sọ̀rọ̀ kó ná mi ní nǹkan kan máa fún yín àmọ́ èmi fúnra mi mi ì ní owó tó tó yẹn lọ́wọ́ ọkọ mi tí ń bá dẹ̀ tún sọ pé bóyá kí n kọnu sí mi ì rò pé ó máa lè ní owó tó tó bẹ́ẹ̀ lọ because òun náà ń ṣe sáìtì ẹ̀ lọ́wọ́ ń ibẹ̀ ló ń pọ̀mpù gbogbo owó ọwọ́ ẹ̀ sè so kò sí nǹkan tá a lè ṣe yẹn kó tó dé. kò yẹ kí fèyí sára lè ṣe nǹkan tó ṣe fún mi lásìkò tá a wà yìí o ah ó kálá mi gan o. Okay. ìyàwó mi nìyẹn. Ah, ah, ó yé mi lọ́lẹ̀. fi sara ah, pẹ̀lú ọkùnrin. Eh? ọ̀gá ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ má pariwo má pariwo. kí ló máa ṣe ìní ẹ̀ lọ́wọ́ ìjọ tabari bi ni gbé wọlé o. kí ló ṣe náà kí ló ṣe sìn ṣó fẹ́ lọ fọwọ́ ara bá ṣe ara ẹ jẹ ni òun là ní ìdòwò mo là ní kìsì ìyàwó lójú mi. mo kà yẹn fi yẹn lẹ́sìn. sórí ohun tó taba gangan ni kò jẹ́ àgbà o gbogbo ilé ìtàn yìí wàá gbójú kúrò lẹ́nu o láti gbowó tán o lè máa ma fèsì gbogbo ilé yìí sórí owó ta ní òun ni kò jẹ́ àwa o. ìsára. àwọn ìgbàgbé kínní ìgbàgbé kínní kò fi kínní lẹ fi kínní lẹ. a máa ma lọ báyìí. a máa ma lọ ni o. a lọ síbẹ̀. a lè lọ bẹ́ẹ̀ o àbí òun ní ìdòwò ni tó bá ní ìdòwò kò gbójú kò ń bí eléyìí kò jẹ́ àwọn àǹkọ̀tara sí ká ká ká gbàgbé ògbé eléyìí kò ń bí. láìsọ ló ń ṣe ẹ ó jẹ mi. aláìní sọ. Adéọlá Adéọlá ṣé bójú ṣe rírì tá a fi ń jobi lọ́jà ẹ̀dẹ̀ níyẹn ìwọ so gbogbo nǹkan tó ń dánwò rè àbí tó fi ń ṣe jákujàku pẹ̀lú mi látijọ́ ẹ̀ ó di pé kí n máa pè é kó má lè gbé kọ́ mọ̀ nítorí ìfẹ́ ìṣara kò sí wàhálà àbọ̀ wá bá lọ̀rọ̀ tiẹ̀ fèyí ṣara ó máa burú gan-an. bó ṣe níkà báyìí ah imú mà níkà kò mà jẹ́ ká gbóhùn àṣebí mo jíjọ kí ni mo ṣe kí ló tó ń pariwo ah, ah, kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí i ó dé wọlé ń sìn ń pariwo ẹni tó yẹ kó bá wí gan ó ní ọ̀rọ̀ tí ó dàbọ̀ wá bá èmi tó pé jíjẹ́ tèmi ni mo jókòó sábẹ́ òkúta ṣé yóò máa jókòó sí ilé ẹ̀ kó fọrùn lọ ni kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ bá wí kí ló dé ah, ah. fẹ́ ń ṣara ó tún sì ń ní ẹnu àti sọ̀rọ̀ pẹ̀lú ìwà ìdọ̀tí ìwà ìtìjú tó wù yìí ó mẹ́nu òkè ó pápọ̀ mọ́ ti ó tún ṣe fi ń sọ̀rọ̀ jáde ó wá pé kí nìkan tó ń ṣe tójú òrírí ayé ń ṣerú ẹ̀ èmi kọ́ lákọ̀ọ́kọ́ tó máa ṣe níyàn ẹ̀gbọ́n náà wọ́n jẹ́ kí n jẹ́ kí nǹkan kan yé ọ abẹ́lẹ̀jà yan lásán ni ẹ o èmi gangan lẹ́lẹ́jà ti máa lẹ́jà tó ti bọ́. ṣé orí ẹlẹ́tọ̀ ṣe ilẹ̀ ọ̀rẹ́ ó máa dà fún ẹ ó máa dà fún ọ náà. bọ́ọ̀bù ilé ó máa kọ ní tiẹ̀ ó máa kọ ní tiẹ̀ wájú tó bá ní ẹ̀kọ́ nípa tó bá ní ẹ̀kọ́ tó mọ̀. kó má ṣe kí ni. mi ò gbọ́ nǹkan tó sọ kó má ṣe kí ni kó má wọrí ta ló yẹ kó wọ́ọ̀rì àbí tó bá tún ní nǹkan mi tó tún ju wọ́ọ̀rì lọ kó wọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kí o gbẹ́ di jálùjápọ̀ ìwọ tó sori pé wọ́n bí orí sálámọ́ so ó pé nǹkan tó ṣe kò sẹ́nibọ̀dì tó rí àbí màá jẹ́ kó mọ̀ pé ìròmí ẹ̀ tó ń jó nínú odò tó rọ̀ pọ́nmi pọ̀ lẹ́yìn ẹ̀ omi ti tán lẹ́yìn ẹ̀ o ó ti wá jáde síta ó wá wà lórí àpáta àpáta tó wá wà lórí ẹ̀ ó wá gbóná ó wá sun ẹbí gúgúrú àṣírí ẹ̀ tú síta báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. no no no no no no this is not nice ah kí ẹ kọ̀ wá from nowhere dẹ̀ bẹ̀rẹ̀ sí disgrace èmi àti ìyàwó mi ní matrimonial home wa what for kí ni gbogbo yẹn náà díẹ̀ àbórí. abiyọni mi ò understand nǹkan tó ń ṣe ó kò ń pariwo àṣírí mi ò mọ̀ mi ò kò yé mi ẹ act ni kò yé mi. kò yé wọ náà really. ṣé ìyá abẹ́ ẹ̀rọ náà ayé ẹ ti bàjẹ́. no no don't tell me that mo mọ nǹkan tí mò ń ṣe náà ah, ah, díẹ̀ kí ni gbogbo rọ́bìṣì. o ti ń fọ pátá. èmi. o ń fọ bra. mo rò pé mẹ́ńtò ń bá sọ̀rọ̀ mo mọ̀ pé ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ àwọn ẹbọra tán gbé sínú ẹ òun ló ń dún nínú ẹ àmójú ẹ máa tó ká láìpẹ́ yìí ìyàwó tó mèrè ṣe tó jẹ́ pé gbogbo nǹkan ọ̀rẹ́ ẹ̀ ló ń wù títí ẹ ò kí ń wù mọ́ ẹ jọ torí ọlọ́run sọmọkùnrin òdò tó báyìí sẹ́mi ò dá lọ́mọkùnrin ẹ wò mí ẹ wo lórí burúkú sọ́nbọ̀dì tó jẹ́ pé nǹkan ọ̀rẹ́ ẹ̀ ló ń wá kiri bá tú àṣírí ẹ̀ fara rí bẹ́ẹ̀ ni mo sọ. ibà ibà kọ́dà ayé ibà ìṣẹ̀dá ibà yẹn àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ ibà yẹn àgbààgbà tí ń bẹ ní àyín ẹjọ́ yẹmí o àdáṣe ní ń mọ ibà gbọ́dọ̀ ń mọ ẹjọ́ ojú mi iṣẹ́ májò ń hun mi o ayé mo pè ayé mo pè ẹgbẹ́ ayé mo pè ẹ fojú re wọn ni ojú re là mú owó ojú re là mú wòlẹ̀kẹ̀ bọ́mọ tuntun bá dáyé adàgbẹ́jọ́ bárabá sán nígbó tigbó tijú àádẹ́rù jẹjẹ. pélé ojú mo wọn ọmọ fá dá àbàjá ojú yín mo wọn ọmọ yẹ̀ ìrọ̀kẹ́ ẹ̀mí àpèrè mọ́múlura wọn nílé ọlọ́fin kúlúkùlùkùlú ní sẹ́wọ́n lóde ìṣẹ́rí lélẹ̀. arọgẹ́ agbàgẹ́ ọlọ́gùn òrùn jìgá ọlọ́gùn òrùn jìgó ọlọ́gùn òrùn àṣẹṣẹ akíká tí ìfọ̀já ẹ̀wọ̀n gbàdí adébòrìṣà lọ́ọ̀ṣẹ̀ rẹ̀ màgò níjọ́ tó ń tọ́fà sókè tọ́fà rẹ̀ ń tojú bó òrìṣà gbà mí ẹnu pọ̀ lára mi ẹnu ọgọlọlọ ẹnu ọkọ̀gọ́ ẹnu rẹ̀ làfi pọ́nírú òrìṣà gbà mí ẹnu pọ̀ lára mi ẹnu ọgọlọlọ ẹnu ọkọ̀gọ́ ẹnu rẹ̀ làfi pọ́níyọ̀ òrìṣà gbà ẹnu pọ̀ lára mi ẹnu ọgọlọlọ ẹnu ọkọ̀gọ́ ẹnu rẹ̀ làfi pélépò òrìṣà gbà ẹnu pọ̀ lára mi ẹnu ọgọlọlọ ẹnu ọkọ̀gọ́ ẹ rẹṣà ẹ pé ó kọ ọmọkùnrin náà ti yé. adéọlá adéọlá ló ń kọ. adéọlá mo pè ọ́ bá a bá pe òkú ní pópó alàyè ní ìdáhùn ìwọ ṣòkú alàyè ọ́. ẹ mo fẹ́ hmm. aja adéọlá o ẹkíní tí mo pè ọ́ adéọlá o. ló pè é lọ́ọ̀kejì kó jẹ́ mi o. Adéọlá o. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàbọ̀ kú tọ̀nà hmm. má fún mọ́wọ́ ṣẹṣẹ o asorun kì í fún nǹkan mọ́wọ́ ṣẹṣẹ mú mi. ọ̀kàbọ̀ hmm, hmm, kú tọ̀nà ọ̀kàrẹ̀ gbéra lẹ̀. kọ́ńdé mọ́ lọ. bàbá <laughs> fèsì ara o kú oríire o kú oríire <laughs> iṣẹ́ iṣẹ́ ṣẹ̀ ń dojú ṣíṣe <clears throat> wò mí akọrè èyí ò lágbà lọ́rẹ̀ akọ́lágbà lọ́rẹ̀ aborè <laughs> iṣẹ́ ti di ṣíṣe iṣẹ́ bẹ̀rẹ̀ nù. Hmm, hmm. dolúwo nkoko báyìí o èèkánná ọwọ́ wo nkoko mọ́wọ́ o ó dolúwo nkoko èèkánná ẹsẹ̀ wo nkoko mẹ́sẹ̀ ó nkoko irun orí wo nkoko mórí birikiti báyìí ni irun orí ń bó o bákọ̀sìmọ̀ bàbá kọlà á dénú ọmọ ẹ̀ ọjọ́ tí àkèrè jù bá fẹnu pa o. <laughs> birikiti orí ń bó lórí pòótọ́ hmm, Mm. Ah. ẹ fẹ́ ṣara ọkú oríire ọkú oríire iṣẹ́ ti délẹ̀ nù. ṣé ti parí nìyí. Mm. Eh. ṣé bàbá. gbà ọ̀rẹ́ rẹ eh, gbà gbà. bàbá ṣé kí iṣẹ́ ti parí báyìí. bẹ́ẹ̀. bàbá máa wá dúpẹ́ bàbá iṣẹ́. wòmí kọ́ ọ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́ hmm. má gbàgbé ọjọ́ òní o ọgbọ ọjọ́ òní ò ṣe gbàgbé. mi ò lè gbàgbé mi ò lè bá gbàgbé lájẹ mi ò lè gbàgbé. ìdí tí mo fi ní kọ́ ọmọ gbàgbé ọlẹ́ ìwọ nú ni o. bá ọlẹ́ ìwọ. kí wàá lè wọ. ọ̀gá yìí tí ọ rí bọ́ ti gbà yìí ilé ni kọ́ ọmọ lọ tààrà má yà bí kíbi o. ẹ bàbá ilé ni mò ń lọ tẹ́lẹ̀ náà mi ò ní yà sílẹ̀ lọ. bọ́ ọ bá ti wá délé tó ti wọnú ilé rẹ kò gbọ́dọ̀ rí funfun ọlọ́run mọ́ o èyí ò já sí pé kò gbọ́dọ̀ jáde mọ́. ok tí bá ti mú wọlé kò gbọ́dọ̀ jáde mọ́. bẹ́ẹ̀ni bàbá kò ní jáde wọlé yóò ní jáde. ọ̀ka ẹ̀ torí bọ́ bá bóde ó léwu nú ọgbọ́ ó léwu nú o bí ọba ti bóde <laughs> mọ́ jókòó mọ́ yà. bàbá ṣọ́ọ̀pù ti parí gbogbo iṣẹ́ ìbáyìí. ọmọdé ń ṣiyọ́. bàbá bàbá dúpẹ́. jọjọ mi jọjọ tó yẹ ló máa yọ máa yọ tó ní jọ máa yọ máa tó ayé òní bàjẹ́ àwọn oníṣòfò ara oníṣòfò ẹ̀mí jọjọ. o bẹ súnmọ́ mi. bá mi dà padà jẹ́ kí n mú láìlọ́ ìkú bá mi dà padà sínú ìjọ tó yẹ ló máa. ìwọlé bẹ̀ mí. mo wọlé ma wo màmá tẹ̀lé lóbi tó bá ní kí tẹ̀lé lójó tó ní má wọrí má dà sí kọ̀ọ̀kan ẹ̀ torí ọjọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ebi kì í tọ́jú ẹ̀. bá mi tọ́jú ẹ jẹ́ kí n mú wọlé ayé òní. balẹ̀ ìyẹn ló kéré jù ká mú wọlé. eléyìí kì í sásìrì. tó tó yà mo sọ fún oh mi ìwà mátàn ni wá wọn kì í sì ti wà. jerry. Hmm. my love. Did you call me now? Ah. tell me the dárí pọ́n? Tell me the dárí pọ́n? Dear, come here. Ah. Mo wà látọjọ́ ẹ̀ mò ń bèrè ẹ̀ náà. Ah. Ajola. Yeah? Ṣé o ṣe dá mi mọ̀? Ah. What's, what's my name? Uh, my love, Mojí. Mojí. Olùwàṣẹ́ o. Mo dẹ̀ sọ fún yín o. Mo ní kẹ́ máa change kí ni ṣe African magic nice one tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò. oh my god àgbẹ̀yẹ kọ́ máa lè jọ èmi sì kú ààrẹ ní sátidé. now. ọlọ́jọ́ débẹ̀ ni. wàá sáà lè mọ̀ pé máa lọ. bá sọ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ lágbára ilé ìmọ̀ akọyin lọ́gbọ́n ọ̀rẹ́ ló ń pani ọ̀rẹ́ ló ń dani ọ̀rẹ́ náà ló dẹ̀ ń lani àmọ́ ilé yóò là ẹ́ o nítorí pé ìyàwó mi lówó ju mi lọ mi ò lówó lọ́wọ́ sẹ́sẹ̀ ni kí ọlọ́run ọba kó gbé ajé fún ẹnìkan nínú ọkùnrin àbí obìnrin ṣé bí ọlọ́run ní ká ran ara lọ́wọ́ ni tó bá jẹ́ pọ́kùnrin ló lówó lọ́wọ́ kó ẹ̀pù ìyàwó ẹ̀ tó bá dẹ̀ jóbìnrin náà ni kó dẹ̀ ẹ̀pù ọkọ ẹ̀ sódẹ̀ dá kó jẹ́ pé kóbìnrin ní owó lọ́wọ́ kó a máa ṣe ọkọ ẹ̀ níṣekúṣe ẹ̀wọ́ ẹ̀ ń fojú ọlá mi gbolẹ̀ tó ń ṣe mí bí ẹran ẹran oríṣo mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ olóhùn ògbà olóhùn ògbà kò sẹ́ni tí mo rán sí tán mo fẹ́ lè ràn ọlọ́run sí ó láfi kí n lọ àṣeyìn tó gbọ́kàn lérè ń rèé o ṣègìdì pọ́npọ́ méjì ọlọ́run tí ẹ yọwọ́ tó bá jẹ́ pé ó lọ pẹ́ jù báyìí lọ tó bá ń gbọ́ n ó fa pátá n ó fọ́ wàá fọ gbogbo ẹ̀ tí ó mọ̀ tó ní sotiri báyìí ẹ má wàá pẹ́ jù ẹ kó sí mọ́tò kẹ́ máa lọ sílé yìí. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe òkú túnde. ṣe ṣe gèdè fún ọ. ó ah, ṣe máa lọ no no no no. mo lè drive o. no don't worry i will drive you i will drive you. Ah.